الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 aljihad eléyìí ti ṣe ọ̀kan pàtàkì nínú nǹkan tó lọ́n fi rán anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ nǹkan tí ò gbọ́dọ̀ parẹ́ tí ó sì máa bẹ láéláé títí di gbẹ̀ndẹ̀ alqiyama nítorí pé aljihad òun náà lọ́lọ́wọ́n bá wa ló máa ń tara rẹ̀ máa wọn mùsùlùmí lè gbórí sókè. Okay òun náà ni ọlọ́wọ́n bá wa ló máa ń tara rẹ̀ máwọn mùsùlùmí má lè kúrú ẹnu òun náà sì ní sábàbí tó máa ń jẹ́ kí àwọn ọ̀tá ìsìn Islam kí wọ́n jẹ́ kí omi Islam orí ọ̀nà gbà. al ní ìgbà tá a bá wí tá a pè gbọ́lọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ìsìn Islam ẹ̀rù jẹjẹ a sì máa ṣe wọ́n nínú ọkàn wọn pé kí ni jihad ńlá kí la ti pè é aljihad ni bẹ́ẹ̀ náà ni àwọn munafiqun àwọn ẹni tó jẹ́ pé wọn ò dúró déédéé nídìí ẹ̀sìn ọlọ́run àwọn ẹni tó jẹ́ pálágàbà ń gébè làwọn bó rọ́wọ́ mi òórínú mi ni làwọn fi ń ṣẹ̀sìn ẹ̀rú ó máa bá àwọn náà lè má dáa nítorí pé àwọn náà ti mà pé táwọn bá kópa nínú jihad táwọn bá tiẹ̀ lọ ṣèṣì dẹni tí wọ́n pa nínú ogun jihad ọ̀dájú pé gbogbo dáadáa dáadáa eléyìí téèyàn máa ti torí rẹ̀ kópa nínú jihad kò lè jẹ́ tàwọn nítorí pé al-munafiq laysa mu'minan haqqan bal huwa kafir mùnàfíkì ẹsẹ̀ mọ́mìnì lódodo kèfèrí ni nítorí pé imáni tiẹ̀. ìmánì ojú ayé ni o ìmánì tí ò dọ́kàn ni wàhálẹ́ yìí báwo si ti wá rò pé ó rọrùn fún ara re sile, pé kó fi jagun ga fi jẹ́ pé àwọn olùmọ̀ nípa Islam wọ́n máa ń kọ́yàn nípa ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n á sì máa kọ́yàn títí dé orí babul jihad ati tayo babal jihad nítorí kò sí kankan nínú òfin ọlọ́wọ́n bá wa eléyìí tó ṣe wípé kíkọ́ nípa rẹ̀ burú ọ̀yẹ ká mọ̀ nípa rẹ̀ kò yìí tí ì máa bẹ kò sí ní ìsìn kò túmọ̀ sí pé kò sí sí tẹ́lẹ̀ kò sì túmọ̀ sí pé kò ní í dé ṣáájú kó tó di pé ilé ayé parun ṣùgbọ́n nígbà tó ṣe pé aljihad àwọn míì náà tún máa ń sí lò sí àwọn ọ̀nà míì tó ṣe pé ó lè má já sí al-jihad táwọn náà sì máa pé táwọn náà ṣe ń kọ́ jihad náà ni wọ́n àwọn tó máa kíra wọn pé kú jihad àbí wọ́n ti ẹ̀ máa ṣe kéde wípé ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ jihad ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti bójú wo olùmọ̀ àwọn àgbà al-imam al-qayyim rahmatulahi alayhi níbi tá a ti ń ṣe àlàyé fún wa pípẹ́ ẹ̀rí jihad ìpele mẹ́rin ló pín sí o ìdáǹpẹ́ ní aljihad nínú ṣẹ̀ríyà ìpele oríṣi mẹ́rin ló pín sí nípa kíláàtì ẹ̀ dojú ìjà kọ kíláà máa dojú ìjà kọ látàrí pàṣẹ jihad nǹkan oríṣi mẹ́rin ìpele alákọ̀ọ́kọ́ òun náà ní jihad nafs kájẹ́ mi wá kájálógún ẹ̀mí tí ń bẹ pẹ̀lú wa tá ń ti ara rẹ̀ mí ẹ̀mí tí ń bẹ pẹ̀lú wa tí wọ́n fi ń pè wá lábẹ́ mi ẹ̀mí yìí ó ń bùkátà kájàlógún nítorí pé ẹ̀mí téèyàn bá fi lè sọ ìjánu sílẹ̀ fún kò sí ní tó tètè kó báyà tó kò sí ní tó wá ní lọ síbi orí bó ní ìrọ̀rùn gẹ́gẹ́ bí rẹ̀ nítorí pé tẹ́mi ò bá ti bọ́ lára kò sí ọ̀nà tá a lè gbà mú kúrò lára ìdí nìyí tó fi jẹ́ wípé ènìyàn ń bùkátà láti máa nípa ọ̀nà owó gan pàtó ló ń lè gbà láti bọ́ lọ́wọ́ aburú ẹ̀mí òun nítorí pé ẹ̀mí tẹ́ rí yẹn la ammaratun bis-sū' inna an-nafsa la ammaratun bis-sū' dájúdájú ẹ̀mí olùpani láǹṣẹ́ ni lọ́pọ̀lọpọ̀ láti ṣàìdá báwo á lẹ̀mí wa kò sí ní jẹun tó kó bá wa kẹ́sì máa wọ nǹkan bẹ́ẹ̀ o ẹ̀mí ò ní kó báyẹn kọjá pé ara nìkan ni ọ̀dà jìyà nígbà tí ẹ̀mí bá ti sánà di kíkó báyà tí àkóbá bá ti fi lè sẹ́ àti ara àti ẹ̀mí náà ni ọ̀dọ̀ jìyà torí ẹ̀mí rẹ òun nídìí láti jà lógun òun nídìí láti kó níjànú ó gbọ́dọ̀ jẹ́ kó wà ọ́ ní ìwàkuwà kò gbọ́dọ̀ tù ọ́ ní ìtùkùtù lọ síbi orí ibú ibi téèyàn dé téèyàn tún sórí rẹ̀ má kọ́ lọ́wọ́n bá kọ́ sànù wa kó gbà wá lọ́wọ́ aburú ẹ̀mí wa ǹjẹ́ tá a bá fẹ́ jẹ ẹ̀mí wa lógun kẹ́mi wa má bàa jẹ́ sábàbí àti torí ibú wa tá a bá fẹ́ jẹ ẹ̀mí wa lógun lọ́nà àti dá ẹ̀mí padà sídìí ṣíṣe dáadáa kó sì jìnnà sáì dá ǹjẹ́ kíni àti kíni àti kíni láàfin lè já ẹ̀mí wa lógun eléyìí tá à ń pè ní jihadun nafs jíjà ẹ̀mí lógun. Al-Imam Ibn al-Qayyim wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ já ẹ̀mí rẹ̀ lógun lọ́nà tí ó fi rí pọ́ níjànú lè jìnnà sí gbogbo aburú àti àìda tí ó sì fi lè fà á wá síbi káṣe dáadáa àti gbogbo ohun tí ìjà sórí rẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ̀ ẹ́ pé àti já ẹ̀mí lógun ìpele ìgbésẹ̀ mẹ́rin lónìí ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni an yujahida al-insanu nafsahu bi ta'allumi al-huda kéènìyàn já ẹ̀mí rẹ̀ lókun pẹ̀lú wíwá ìmà nípa ìmà náà já ẹ̀mí rẹ̀ lókun mú kúrò nínú àìmà kan wá sínú ìmálẹ̀ já ẹ̀mí rẹ̀ lókun mú kúrò nínú òkùnkùn wá sínú ìmálẹ̀ mú kúrò nínú ìṣekèfèrí sọ́lọ̀ ìṣẹbọ sọ́lọ̀ wá sínú al-islam àti al-iman ẹni tí kò bá tí ì lè já ẹ̀mí rẹ̀ lókun rú eléyìí irú wọn là ń pè ní kòfàr mushrikun àwọn kèfèrí àwọn ọ̀ṣẹbọ nítorí pé àwọn sọra sílẹ̀ fẹ́mi wọn ẹ̀mí tù wọn ní tùkùtù ó wù àwọn lọ síbi tí kò dára wọn wá ń jẹ káfìrí wọn ń jẹ mushrikun a'udhu billah torí ẹ ìwọ dúpẹ́ fọlọ́n ọba tó ràn wọ́ lọ́wọ́ tó ṣe pé ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ yìí ìwọ ti rí gbé nípa pé mùsùlùmí ni wọ́n ń pè ọ́ mùsùlùmí ni wọ́n ń pè ọ́ ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ló jẹ́ ìwọ ti kọ́kọ́ já ẹ̀mí rẹ lógun nípa eléyìí ọwọ́ àkùkọ tó túnra rẹ bí jíjẹ́ mùsùlùmí lásán kò tó nítorí pé tó bá jẹ́ mùsùlùmí ẹni tó ṣe kó kàn jẹ́ mùsùlùmí lórúkọ lásán tí kò mọ nǹkan kan nípa islam irú islam báyẹn kò wúlò kò wúlò rárá rárá rárá nítorí pé islam orí gbàǹdùkú lásán nìyẹn eléyìí tí kò níbi kan tí ó gbé yẹn lọ níbi tọ́jẹ́ bí ire láyé ń bi àbí lọ́la lọ́kìyàmà ẹni tó ṣe pé ó fi ẹ̀sìn sílẹ̀ kò kọ́ nípa rẹ̀ ó fi súnà sílẹ̀ kò wá mà nípa rẹ̀ irú wọn náà lẹ́rìí tó ṣe fún ọmọ abẹ́ni tí kìí ṣe mùsùlùmí kópa nínú ọdún tiẹ̀ òun náà tún lọ yọ tìsàlẹ̀ àpàtì ní ìgbà tí àwọn kèfèrí ń sọdún tiwọn òun náà tún máa dúró rẹ nígbà tí àwọn kèfèrí ń sọdún tiwọn kódà ẹlòmíì tó ra màálù ó dè mẹ́lẹ̀ nígbà táwọn kèfèrí sọdún tiwọn limadha li'annahu lam yata'allam al-huda torí pé kò wáyìmà nípa ojú ọ̀nà mà àfi kò wáyìmà nípa rẹ̀ níjẹ́ òní wọ́n fààyè lẹ̀ láti wáyìmà nípa ìsìn ọlọ́run ṣebí nínú kí wọ́n bọ́ nídìí à ń tayọ ni àbí di à ń mú ògógóró àbí di à ń fálè kí ni tó tún wọn fi gbèsè ayé rẹ̀ ṣe àyàfi kọ́ ọ máa bá wọn délé kí sí pọ̀ ìdí ẹni tí kò bá ti já ẹ̀mí rẹ̀ lógun nípa pípọ́ lọ wá ìmọ̀ kí ló dé tó fi jókun torí pé ẹ̀mí kì í fẹ́ láti jókòó níbi ká wá mà ìdí ìnà tó fi jẹ́ pé ẹ̀mí lòlú máa ń jókòó níbi ká wá mà lẹ́gbẹ̀ẹ́ ẹni tí máa ń jókòó níbi ká wo sinimá wọ́n á pè lọ níbi bá láì jẹ́ pé wọ́n invite wọn níbi pé wọ́n wo sinimá wọ́n á sì mọ sọ gbogbo details ní ti ṣẹlẹ̀ nínú fíìmù yẹn wọn ò ní fẹ́ kíbi kan bọ́ máa wọn lọ́wọ́ ẹlòmíì ìtọ́ǹgbọ̀n yóò jókòó ń di rẹ̀ ni àyàfi tí ó bá yàtọ̀ sára ẹlòmíì gẹ́ǹgbọ̀n yóò jókòó mbẹ́ ni tí ó bá ṣe kọ́ máa fòórùn da àwọn èèyàn láàmú ó ṣe tán láti yàgbé ara nítorí gbogbo tí wọ́n ṣe nu sinimá yẹn kò ní fẹ́ kọ́ bọ́ mọ̀ lọ́wọ́ èèyàn mélòó ló wá ń jókòó bí tí wọ́n ti ń kọ́ wọn nípa ọlọ́run sọ anabi muhammed sallallahu alayhi wa sallam awi pàápàá aláwùjọ wa wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ kuna láti jẹ ẹ̀mí rẹ̀ lógun níbi àti kọ́ nípa ojú ọ̀nà mà báwo ló ti wá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ìgbà tó o bá mà nípa ẹ̀sìn islam ìdínà ló fi jẹ́ pé kò sí nǹkan tó gbọ́ nípa ẹ̀sìn islam tí ọ̀yà lẹ́nu lọ́mọ kọ́ ha hin ha hin kò sí ní jẹ́ bẹ́ẹ̀ nítorí pé wọ́n kúkú mọ nǹkan kan nípa ẹ̀sìn náà tẹ́lẹ̀ náà o mọ nǹkan kan nípa rẹ̀ tẹ́lẹ̀ náà o sì fi ọjọ́ kan pàtìkú lẹ̀ láti mà nípa rẹ̀ wàlà hàwùlà wàlà kúwwata ìlà bìlà àjẹpẹ́ mi pẹ̀lú rẹ̀ iṣẹ́ ńlá ni lórí wa o jihad ta gbọ́dọ̀ mójútó lélẹ́yìí ká jẹ́ ẹ̀mí wa lógun nípa àtiwá ìmà nípa ìsìn wa nípa àtiwá ìmà nípa ojú ọ̀nà mà wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ wọ́n ń bá ní sọ nípa tọ́lọ̀ wọ́n ń bá ní sọ nípa tànàbí sallallahu alaihi wasallam ìgbà náà lẹ́lọ́mí ó ti dé ní ọ̀sàkó nu mọ́tíláṣí bí ìgbà tẹ́ni torí bí ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn orí ló lẹ́gi má wọn orí lẹ́yìn ó ti sẹ́ kí lẹ́fẹ́ fi tí wọ́n ń sọ sí táwa wọná wọná náà nù la hawla wala sọ́sì dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀ níṣẹ́ lọ́yẹ kálára ọ wá ọ̀nà láti gbára rẹ̀ lẹ̀ níbi àti wọná ẹ̀gbọ́n dáná bí sọ̀rọ̀ bá àlùyò sọ́lá ń sọ ni tọ́sọ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn àbátan rẹ̀ àwọn àyíká rẹ̀ lágbájá ọmọ lágbájá dóòlà ọmọ àtàmẹ̀dò ẹ wọ ọ̀nà láti wábi tí ẹ ti rí ọ̀nà bọ́ lọ́wọ́ ìyá ọlọ́run tó bá di lọ́la alùkìyàmà torí pé mi báyìí ní nǹkan tí mo fi lè gbà yín lẹ̀ lọ́wọ́ ọlọ́run tó bá di lọ́la alùkìyàmà anabi sọ bẹ́ẹ̀ títí o tún sọ fún ọmọ tó bínú so àwa náà á jẹ kúrúntù tá ń dọ ọmọ tá ló mọ káàmù atanra wa jẹ òjókòó ndikọ gbọ́ nípa ọ̀rọ̀ ọlọ òjókòó ndikọ gbọ́ nípa tànàbì sallallahu alaihi wa sallam ìgbésí ayé rẹ̀ gan ti fẹ́ nítumọ̀ tẹbí náà nìkan kò ní ti sèyìn tà ìsèyìn pẹpẹ ló ológun náà lẹẹma tọlọ ó ti bàjẹ́ fún ọ ó tún sọra rẹ̀ síbi tí ọdà èèyàn rébọ láti orí igi ọ̀pẹ kàkàkọ sọ̀kalẹ̀ sílẹ̀ ẹlẹ inú kàga ló tún rébọ sí torí de eléyìí àfi ká wá mà nípa ẹ̀sìn wa o eléyìí nàmbà tú láti ní kí ṣe nàmbà fẹ́ owó owó owó owó owó à nídùú tọ́lọ̀ kọ́kọ́ àní lọ o sì lè nídùú tọ́lọ̀ kọ́kọ́ àní lọ gbọ́dọ̀ kọ́ payà ó kó tún pa ọmọ kó tún pa bàbá àti ìyá rẹ kó tún yóò gun owó o lè nídùú tọ́lọ̀ kọ́kọ́ àní lọ ó tún wá sórí ibu níbi tó ti kí torí de lẹ́yìn a gbọ́dọ̀ já ẹ̀mí wa lógun níbi ká wá mà nípa ẹ̀sìn Ọlọ́run nàmbà tú láti lẹ́yìn kí ṣe nàmbà fẹ́ bẹ́ẹ̀ rí sẹ́sẹ́ bẹ́ẹ̀ rí sẹ́sẹ́ bẹ́ẹ̀ rọ́nà gbégbà bẹ́ẹ̀ rọ́nà gbégbà dandan ni kẹ́sì lọ kò sì lè ṣeéṣe fún ẹ láti sin lọ láì jẹ́ kó ọmọ nípa rẹ̀ á kàn máa tẹ̀ra wa jẹ lásán láwùjọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ sọ̀lá àti táǹsẹ̀ lójoojúmọ́ ìwọ ọ̀ma ṣe ẹni tó bá ti ló máa ṣe ẹkún yẹn ẹgbẹ̀rún jọ ẹgbẹ́ fún un bẹ tipátipá lè yẹn méjì ó ṣe yege nínú ẹgbẹ̀rún tó bá ti dàbí irọ́ kápàdé lẹ́yìn àlásàrì torí tọlọ́n tí bá ti fẹ́ wà lìjẹ́ nànà nù tí bá ti fẹ́ wà lìjẹ́ nànà nù tó ìdí nì eléyìí agbọ́dọ̀ ja ẹ̀mí wa lógun nípa rẹ̀ káwá mà nípa ẹ̀sìn wa wọ́n kì í forí gbanduku sẹ́sì àìjà ẹ̀mí lógun nípa àti wá mà nípa ẹ̀sìn ó ṣe wá lórí àwọn aṣíwájú ń gẹ̀ẹ́sì ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ aṣíwájú ní gẹ̀ẹ́sì kọ̀ mọ́ bí sẹ́sì kan kọjú sí. ó sì ní lè má mú yín ó sì làbá tẹ̀síìrì yín ó sì ní mufti yín ẹ dákun kí ló tún wá sẹ́kù kò sí tó sẹ́kù khasara ilé yẹn náà ń pè lófò sọláàtì dàrú wọ́n ti sọláàtì sọláàtì dàrú limamu ọ̀ràn ti dìde àkọ̀ràn ti jókòó lẹ́yìn rákà kejì ó dìde lọ sí rákà ẹlẹ́kẹta àwọn yẹn fi subhanallah limamu kọ́ntínú àwọn yẹn náà dìde tẹ̀lé lẹ́yìn bó ti yẹ fún wa dìde tẹ̀lé ìgbà tí lè má mú apari rákẹ́lẹ́ kẹta ọ̀wá jókòó ìgbà tó jókòó àwọn èèyàn wọn yarí ma lọ torí pé àti lè má mú àti jàmá ọ̀kankan àwọn náà yarí ma lọ pé a kì í jókòó lẹ́yìn rákẹ́lẹ́ kẹta rákẹ́lẹ́ kejì ló ti ẹ̀ka jókòó bá a bá ti jókòó ńbẹ àmọ́ bá tọ̀ láti lọ́ni táì parí àwọn náà bá tún jókòó pẹ̀lú ẹ̀ lè má mú bá tún á lọ sí rákẹ́lẹ́ kẹrin àwọn èèyàn tẹ̀lé kàkà kó jókòó kó tún sàtáyà lèmọ́mọ́ òjòkó ó tún lọ síráka ẹlẹ́karùn-ún àwọn èèyàn tún tẹ̀lé kò sẹ́ni tó ṣe subhanallah sọláàtì rákà mẹ́rin wá di rákà márùn ọwọ́ akú dẹ̀dẹ̀ kí baba lè má mọ ọ sálámà ọwọ́ àforíkalẹ̀ kó tó sálámà wọ́n ní ìforíkalẹ̀ ti gbé gbogbo tó wò lè ṣẹlẹ̀ nù sọláàtì ẹ̀ mọ́ tu wò a àwọn kan tu wò baba á tu wò ọ̀dẹ̀ tu wò bẹ́ẹ̀ ni kẹ́ni bá ti bí ẹ̀rí pé ní mo ṣe ló ṣe déédéé wọ́n bá béèrè wọ́n bá ní tẹ́sí òsè déédéé lèmọ́mù bá dẹni tó ń kọ́ ẹ̀rì sẹ́sìn lọ́yẹ ká kọ́ ẹ̀rì rẹ̀ ebi kó tó jẹ́ lèmọ́mù lọ́yẹ ká ti ṣèdánwò fún wọn wá ń bi léèrè pé bàbá tẹ́ ẹ̀ máa mà ṣe bẹ́ẹ̀ ni àbí ẹ̀ mà ẹ̀ mà pé sọ̀ láti ti pé wọn ń bi bẹ́ẹ̀ tí mò ń gbọ́ lórí fóònù onírúbèrè wò lẹ́nu ẹ dáhùn darí ẹ fẹ́ kó ẹ fẹ́ kó sọ láti wá dàtí kótó ni láti ijó ló tún kó dàtí kótó torí ìjàmbá tó ṣe wá ó ṣe wáṣọ lórí tẹlẹ́mù ni àfàsìkò lẹ̀ láti kọ́ńkọ́ ẹ̀sìn wa kò sí náà wá ń kọ́ bọ̀ kí lẹ́yìn fi magreth sí ìṣá ìṣe nílẹ̀ yorùbá yìí kí lẹ́yìn fi ṣe wọ́pọ̀lọpọ̀ ògbótó náà ni kìí ṣe nǹkan gidi kan torí pé ẹ ẹ bẹ́sẹ̀rẹ̀ owó bẹ́sẹ̀rẹ̀ owó náà lẹ́ ń bá ká automatically tọ́jọ́ bá ti kẹnu bọ́ kó oníkálukú yóò ti sí wọ́ọ́sẹ́ kí ló dé tẹ̀ ìlọ jókòó láti gbọ́rọ̀ náà o lè jókòó mi tí wọ́n ti ń gbọ́rọ̀ ọlọ́run kọ́ ọmọ sàǹfààní tuntun eléyìí tó ti ṣe rí àbí kọjá pé ní tó ti mà tẹ́lẹ̀ náà ni wọ́n tún bọ̀ tún tẹ̀ mọ́ ọ létí àbí kó sì jẹ́ pé ọ̀kan nínú tí ẹni tí ń bọ́ sọ̀rọ̀ sọ àṣìṣe wọbẹ̀ ìwọ́n tún ṣe èwo ni ọ̀hún àdánù gbogbo ẹ̀ àwa àwọ̀ wa wá mà nípa ẹ̀sìn wa àmọ́ wa tanra wa jẹ́ tó máa sọ pé ẹ̀mà nípa ẹ̀sìn olódò ni ẹ̀mà wa bínú kí wọ́n á ní ṣé olódò náà ni ọkẹ̀jẹ̀ pé olódò kan ò sì fi máa fẹ́ kún ọ̀pọ̀ lólódò nítorí tẹ̀lẹ̀ nù. láti sí lọ ẹ jẹ́ ká bọ́ lọ́wọ́ bá wa dá mọ́jẹ̀mú pa àwa o àwa o lọ́wọ́ wọn bá tó kù fún wa nù gbèsè ayé wa o àwa ò máa lò dáadáa ni o láti jẹ́ ẹ̀mí wa lógun pé àwa mà nípa ẹ̀sìn wa ẹnikẹ́ni tó bá ti bọ́ lọ́ọ̀ dá mọ́jẹ̀mú bẹ́ẹ̀ tó bá pé wàláhì yóò rí rere láyé yóò rí rere lọ́la lọ́kẹ́yàmù àwọn ẹni tó wá sí ìdánilẹ́kọ̀ọ́ lójoojúmọ́ ìgbésí ayé wọn ń dọ̀tún lójoojúmọ́ ni oríṣiríṣi òye àtìmọ́lẹ̀ ló ń tẹ̀sí wọn lójoojúmọ́ wọ́n ní mà nípa ẹ̀sìn lójoojúmọ́ ayé wọn ń dà lójoojúmọ́ yàtọ̀ sí wọ̀ yàtọ̀ sí wọ̀ láti ilé ọtí àfi ilé ológùrọ̀ láti ilé ológùrọ̀ àfi ilé ológogoro wàlà hàwùlà wàlà quwwata illa billah torí di eléyìí báyìí ọ̀dọ̀ wa wa ká jẹ ẹ̀mí wa lógun láti wá ìmọ̀ nípa ìsìn ọlọ́run bá wa. arábìnrin kan ló lọ sí béèrè ó ní ẹjọ́ kùn mọ́ lówó mo fẹ́ yọ zakat ǹjẹ́ ọkọ mi àbí ọmọ mi ọwọ́ alẹ́tọ̀ọ́ sí zakatu mi bí wọ́n ní kí ni jẹ́ bẹ́ẹ̀ ọmọ àti ọkọ àbí kí ló wí wọ́n ní bẹ́ẹ̀ ni ọmọ àti ọkọ ni wọ́n ní rárá ó lè lọ kó fún àwọn ẹni tí ń gba zakat lọ́wọ́ àwọn èèyàn ọkọ rẹ àtọmọ rẹ wàá kọ̀wé sí wọn pé àwọn náà ń fẹ́ nínú zaka ẹ dákọ ẹ wo long process tọ wọn ti wá ṣe bẹ́ẹ̀ lọ́dún alákọ̀ọ́kọ́ arábìnrin yìí wàá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ wípé ìyàwó Abdillah ibn Mas'ud àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ nìyẹn yàtọ̀ sí wọn ló do tó ń tan rẹ jẹ oníyàwó Abdillah ibn Mas'ud ọwọ abánabi Muhammad sallallahu alaihi wasallam ó nílò ànábì sallallahu alaihi wasallam ìwọ ló fi wá lójú kòkòrò ìgbé ká ṣe sàrà o ìwọ ló fi wá lójú kòkòrò ká ṣe sàrà mo wá ní góòlù kan mo fẹ́ ti ṣe sàrà lọ́kọ̀ mi bá ara rí o Abdullahi bin Mas'ud ó ní òní ó lóun ò gbọdọ̀ fara àjà àtòhun tó ń jọpọ̀ rẹ̀ àtọmọ rẹ̀ tọjọ́ mọ òhun àwọn làwọn lẹ́tọ̀ọ́ sí ju ara àjà lọ ìyàwó gbẹjọ wa bá nàbì sallallahu alaihi wasallam wa wá sọ yìí pé bẹ́ẹ̀ ni ẹnjẹ abdullahi bin masoud sọ òdodo ni atọkọ rẹ atọmọ rẹ àwọn ni wọn lẹ́tọ̀ọ́ sí rẹ ju ara àta lọ subhanallah àwọn olùmọ̀ nípa sẹríà wọn ní kò bá jẹ sàrà kò bá ọkọ lẹ́tọ̀ọ́ sí zakat tíyàwó ọyọ ọmọ rẹ náà sí zakat tí ọyọ ara lọ. ìyàwó yìí Allahu akbar láti jọ ti ń fi jàǹbá sọkọ ti ń sọ ọmọ mowó lọ bẹ́ẹ̀ lómi látàrí pé wọ́n ti ọ̀ ń darí òun á tóun bá ti yọ zakat òun kò lọkọ lọ ni torí pé kìí sọ̀rọ̀ yẹn lórí obìnrin kọ́ bọ́kọ rẹ̀ kìí sọ̀rọ̀ yẹn lórí ẹ̀kọ́ bọ́ọ̀mọ torí rẹ̀ tó bá yọ zakat fáwọn ilé yẹn nítọ́ da jù nù àǹfààní à ń lọ dánilẹ́kọ̀ọ́ nù torí ẹ̀ ẹ náà ká pinnu ìdánilẹ́kọ̀ọ́ wà lójoojúmọ́ lójoojúmọ́ èwo lẹ́yìn wá èwo lẹ́yìn wá èyí tí wọ́n tún ṣe nínú ilé lọ́dọ̀ ọ̀yin irú àlìjáná wo lẹ́yìn fẹ́ wọ̀ wọ́n ní ẹ tó bá jẹ́ pé àlìjáná àwọn akóbàtà kò borò kò sí àlìjáná akóbàtà kò jọ yọ wàá ṣiṣẹ́ gidi ni ló fi rà àlìjáná wọ̀ ẹsìn tí wá wọn sì fagbárí lásán sí àfi kẹ́yìn òní mà torí délé ọ̀dọ̀ wọ̀ wá. Imam Ibn Qayyim onítàbá wa wá mà tán a fi ṣe wáhù al-amalu bihi ba'da ilmihi. a gbọ́dọ̀ fi ojú ọ̀nà àmà yẹn a gbọ́dọ̀ fi ṣiṣẹ́ ti mà nípa rẹ̀ kò sáǹfààní fún màtíyìn bá lò ẹ̀kẹ́ ní mẹ́ ń dá ẹni mẹ́ ń kó jọ ẹni mẹ́ ń kó jọ níjọ́ lẹ́tọ́ lò ó ní ẹ máa wò lásìkò bá tó àsìkò ó tó nù sáré ń tọ́ wa nù sáré torí ẹ gbogbo tábà tí màkà máa lò gbogbo tábà tí màkà máa lò gbogbo tábà tí màkà máa lò ó ṣeni láàánú fáwa láwùjọ tiwa ipa ń gbọ́ dáadáa lójoojúmọ́ wọ́n sàlàyé ẹ̀sìn fún wa lójoojúmọ́ ṣùgbọ́n tó bá kankan lò gbogbo ń tọ́ta kó ń tà gbọ́ là máa ṣe. ó ṣeni láàánú fún wa púpọ̀ bẹ́ẹ̀ ni yóò bá rí kódà téèyàn ò bá fọwọ́ wọ́nu kó ṣe sùúrù èèyàn tún ní báwọn sọ̀rọ̀ ọlọ́mọ torí pé gbogbo nǹkan gbọ́ pé báyìí ní Islam ní ká ṣe oníkàmọ́ṣe báyìí ní tí wọ́n ní kí wọ́n ṣe wọn ò ní ṣe èyí tí wọ́n ní kí wọ́n mọ̀ ṣe wọn ò ní wọ́n ṣe àfi tẹ́ ẹ̀ bá fojú sílẹ̀ kẹ́ ríran dáadáa bí yorùbá ti ṣe rí nu. ẹni tí wọ́n bá wọn sọ̀rọ̀ náà tí wọ́n pè wọn lọ sí dẹ́sìn tó wọ́n bá jẹ́ pé ọba fọwọ́nu níwọ̀n pé torí tọ́lọ́ ló ṣe ń ṣe ló ṣe ń ṣe kò ní bá ń sọ̀rọ̀ ọlọ́mọ rárára nítorí títí là ń bá yín sọ ṣebí èyí tí wọ́n ní ká máa fi wẹ̀ iná lẹ̀ mú yìí. tòbá òjò yorùbá ti ṣe rí nu àwọn ẹni tó bá tún gbọ́nu wọn náà kò tún ní lò kò ní lò àwọn ọmọ tí máa ń tún lò wọ́n tún sọ́dọ̀ tà tí bá jọ gbọ́ èmi ò ṣe ṣe bí wọ́n ṣe ṣe o a lè jọ gbọ́rọ̀ àmọ́ a lè jọ ronú sí bákan náà kí ló ń tún ronú sínú ọ̀rọ̀ ọlọ́run nígbà tí èsì pọ̀ gbádùn ọlọ́run bọ̀ sọ̀rọ̀ ń yiri rẹ̀ wò ọ sọ pé mò ń wò bí ọba ṣe lò bí ọba ní ṣe lò ókèé ọ̀rọ̀ ọlọ́run ò tún ní ṣe lò torí ẹ gbogbo tá a máa ń tí màkà máa fi ṣe wa wò wọ́n sọ fún ẹ wọ́n ní kọ́ ọ má lọ lé oyé àwọn òmà ó sì ní bàbá tó kọ̀ dáa ni wọ́n ní kọ̀ dáa ẹ má tún dẹ́rẹ́ mọ́ ó ní mo sì ti gbọ́ látòní lọ. ni nwoke á ń wọ́kọ̀ ọlọ́run wa mọ́kọ̀ míì wá tún ìyá tó ti jẹ́wọ́ pé òun tún délé oyin àwọn òmà ilé oyin àwọn òmà lọ́mọ̀ tún lọ kó tún sọ ẹ dákun tó wá sígbà tá a bá dé sàárè sọ fún wa pé yíyanu béèrè nǹkan kan lọ́dọ̀ rẹ̀ lásán yóò mú ni pàdánù sọ láti ogójì ọjọ́ ẹ dákun ogójì ọjọ́ tó kéré tẹ́bá sírò sọ láti ogójì ọjọ́ lọ́nà márùn márùn márùn márùn sọ láti sọ láti ọgọ́rùn méjì èèyàn pàdánù nù gbèsè ayé rẹ̀ ọwọ́ kọ̀ọ̀kan bíi bàbá olórí ibú ìyá olórí ibú ọ́ dáhùn dáhùn pàdánù eléyìí tọ́ba tọ́wọ́n hmm, hakika òdodo lẹ sọ èmi náà ti fura fàkọ̀dẹ̀ kẹsàrà bímọ ọ̀nzẹ̀lẹ̀ alẹ́ muhammadin sallallahu alayhi wa alihi wa sallam ó ti ṣe kèfèrí sí ntọ́lọ́ nsọ kàlẹ́fà nàbì muhammad sallallahu alayhi wa sallam tó bá ṣe kèfèrí sí alukurani ó di kèfèrí náà nù kìlọ̀dé tí bá ń gbọ́ lójoojúmọ́ tí bá àwọn babaláwo náà lọ́rẹ́ yín tí bá àwọn babaláwo náà lẹ́ ń bá a ṣe tí bá àwọn náà ní gbogbo tó bá ti rú yín lójú ẹ̀ lọ́ bá àwọn náà ní so irú àlùjànnà wò lẹ́yìn fẹ́ wọ̀ náà rí torí pé téèyàn bá gbọ́ tí ó bá tẹ̀lé ọ̀ràn tí ń bẹ lọ́rùn rẹ̀ ó ju tẹni tí ò gbọ́ lọ ó ju tẹni tí ò gbọ́ lọ torí délé yìí bá a bá ti mà nípa ojú ọ̀nà mà ká sì rí pé nǹkan yìí lọ́nà eléyìí ó ìsọ́nà nítorí má ní ìsọ́nà ká pàtì ni nítorí pé èmi fẹ́ sórí rẹ ni mo ń sẹ́nsẹ̀ Islam ìwọ náà sì fẹ́ wọ náà ló ń sẹ́nsẹ̀ Islam kí ló dé táwọn àgbọ̀ pé islam ní ká ṣe báyìí tá à ní ṣe islam ní ká má ṣe báyìí tó ẹ pé ńlá àmà ṣe. ó lójú ẹ ẹni tí ò ní nǹkan kan tó dè mọ́lé ní yorùbá lẹ́wọ̀n ṣàṣà ni wọ́n ní nǹkan kan tán dè mọ́lé wọ́n ní nǹkan kan tán dè mọ́ra wọ́n ní nǹkan kan tán rì mọ́lẹ̀ wọ́n ní nǹkan kan tán gbé jẹ wọ́n ní nǹkan kan tán kó jẹ àṣejẹ àkólá àtọ́lá àdìmú àmúsùn gbogbo ẹ̀ ló fún yorùbá ok àti gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti màgbọ́ gbogbo nǹkan yóò dà kí ló dé tẹ̀ ẹ̀ pàtì lọ. tábàyọ sáwọn èèyàn wọn tóbi mọ́mìnì tán wọn ò ní mọ̀ kọ́ daràn gidi làwọn rí. nítorí pé kí ni kí ló lọ́ọ́ ní tẹ̀sí kílẹ̀ ń ṣe. ìdí nù tó fi jẹ́ pé à ń ṣàdúrà kan o à ń ṣàdúrà kan àwa náà káwa ràn lọ́wọ́ à ń sọ pé wala tukhzina yawmal qiyamah allahumma rabbana wa atina. ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ìwọ Ọlọ́run ẹni tó ti ṣàdéhùn kó fún wa gborí ahọ́n àwọn aránṣẹ́ rẹ̀ má jà pàdánù rẹ̀ má wàá dojú sí wa tó bá dijọ́ gbẹ̀ndà òkè àmọ́ wàláhì àdúrà ńlá ni tẹ̀lé ní tó lọ́nba fi lè dojú sí ìjọ́ gbẹ̀ndà òkè àmọ́ kò sí ẹni tó lè bọ́ láti rí ma níwájú gbogbo àbáńlá ayé ẹni tó lọ́nba bá dojú sí ìtì ẹ̀ bá a. ok èmi ò fẹ́ kọ́ náà dojú tì mí lọ́jọ́ gbẹ̀ndà àlùkìyàmù ìwọ ò fẹ́ kọ́ tì ọ́ níjọ́ gbẹ̀ndà àlùkìyàmù kí làwọn wá ń ṣe tọ́lọ̀ ní dojú tì wá ṣíṣe wa ọwọ́ ti kọ́ làwọn má dojú tì wá kò dájú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ń bóòlù lọ́wọ́ ní dojú tí o lójú ayé nìsín àwọn ọmọ olólógùn àmọ́ ní ẹni tí ń gbé nǹkan jẹ àmọ́ ẹni tí lẹ́ni tí ń tọ̀ nǹkan jẹ àmọ́ lẹ́ni tí ń di nǹkan torí gbogbo ètò òdèmọ́lé náà gbogbo ètò òdèmọ́lé ẹ̀yin àwọn nǹkan kan ló gbé sí ẹnì kò lè rí ṣùgbọ́n bá a bá gbé pamọ́ fún yàn ọlọ́run bá ń kọ́ kò sí gbé pamọ́ fún ọlọ́run atójú tí ọlọ́run dojú tì nù tọ inú ọ̀kẹ́ kọ́lọ̀ dojú tì mí wọ́ ọ̀kẹ́ kọ́lọ̀ dojú tì ọ́ kí là ń ṣe tọ́lọ̀ òfin ní dojú tì wá báyìí ọ̀dọ̀ wọ̀ wá gbogbo ń tá a bá mọ̀ ká máa fi ṣe wá hù ọ̀pọ̀lọpọ̀ máa ń tẹ́ra wọn jẹ <laughs> wọ́n rò pọ́lọ̀ làwọn ń tàn jẹ tó bá ti gbọ́ sọ̀sọ̀ kankan fún wa nípa ẹ̀sìn ọlọ́run tí wọn ò mà tó bá ti jáde kúrò níbi ìdánilẹ́kọ̀ọ́ àbí mọ́tíláṣí wọn mọ̀ lọ́wọ́ kíni kíni ẹ̀ ó máa ń sọ tiẹ̀ sápò ara ẹ̀ nípa nígbà tá a ti ń sáwọ́dí nǹkan tí wọ́n ti lè ṣe lẹ́yìn ilẹ̀ tí ibi tọ́lọ̀ ń dá wa sí yìí ibi tọ́lọ̀ ń dá wa sí yìí. bẹ́ẹ̀ ni yorùbá ọmọ tara ẹ̀ jẹ ókè tó bá jẹ́ pé ibi tọ́lọ̀ ń dọ̀ sí náà ló fẹ́ ṣe tó sì kúkú wọná nígbà tó jẹ́ pé ibi tọ́lọ̀ ń dáwọ́ sí àlùjánnà yọ iṣẹ́ ọmọ àlùjánnà ò sì tán sí ọ bẹ́ẹ̀ a jẹ́ pé kọ́ọ̀fẹ̀ kan wọná lẹ́nu kanu torí pé àwọn alukurani kan tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fara Saudi yàtọ̀ sí ìtọ́sọ̀kalẹ̀ fara Nàìjíríà alukurani yìí ni náà níbikíbi tó bá dé láyé yàtọ̀ sí ìwé àwọn míì torí ẹ̀ tí wọ́n ti gbọ́ kọ́kọ́ dúpẹ́ fọlọ́ náà torí pé èèyàn púpọ̀ ń bẹ lókè pẹ̀ tí O ti ẹ̀rí gbọ́ ọlọ́kọ́kọ́ sàánù wọn náà ó dúpẹ́ fọlọ́ ọwọ́ abẹ lọ ìwọ ọlọ́run tí mo gbọ́ yìí ṣe rọrùn fún mi láti lò báwọn olóríire ṣe máa ṣe lò yẹtí pé lọ́wọ́ ti gbọ́ ta ẹ gbọ́ ó tún á máa wẹ́ni kúnra torí pé lórí ibú èèyàn ìfẹ́ sọ ẹlòmínà tó lórí ibú ni ah, bàbá rama kí láti ṣe ń ta gbọ́n ara eh, rú rẹ̀ náà ni àmì òde ló ń bì. yóò pa àwọn ti pé méjì ó tún pa ẹlòmíì káwọn pé mẹ́ta ó tún pa ẹlòmíì káwọn pé mẹ́rin irú ẹyẹlẹyẹ wọ́tọ̀ olórí ibú kan kìí sọ̀rí olórí rẹ̀ torí ọ̀dọ́ wa wa ọ ǹjẹ́ ẹ bá ti gbọ́ ẹ fi ṣe wà hù téèyàn ọ̀bá wa tì lè fi ṣe wà hù tọ́mọ yín bá lò ẹ gbọ́dọ̀ takọ àwọn ọmọ yín o torí pé tí bàbá fẹ́ tó bá fẹ́ dá wọná tí ìyá bá fẹ́ dá wọná kò sí tó burú ń bẹ̀ kọ́nà kò bọ̀ mọ́ torí pé ọ̀tọ̀ ọ̀tọ̀ ní kálukú wáyé o ọ̀tọ̀ ní bàbá wáyé ọ̀tọ̀ lọ́mọ wáyé tí bàbá bá sẹ̀lẹ́kìtì láti dọ́ máa ná ẹ má jùzì ná fáwọn ọmọ yín torí pé ọmọ púpọ̀ fẹ́ sẹ̀sì nítorí òun gbọ́ òun fẹ́ lò àwọn bàbá rẹ̀ wà sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbòlù fún àwọn àyè ọ̀sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbòlù fún wọn ò jẹ́ ó ẹ má bàtọ́ ọmọ o ẹ jẹ́ ó jẹ́ pé tiyín nìkan ni ọ̀dà bàjẹ́ àwọn náà gbé ah bàjẹ́ bàjẹ́ tẹ̀ ń kọ́ da kò yẹ nìkan lè wà ọ̀dà tó bá jẹ́ bẹ̀ àtẹ̀yìn àtọmọ ẹjọ́ máa ṣe tọ́lọ̀ torí ẹ eléyìí jẹ́ nǹkan kejì tá a fi jẹ̀mí ara wa lógun àwọn ṣètọ́nì èèyàn ò ní fẹ́ ká tẹ̀lé tá à ń gbọ́ ò ní fẹ́ ká fi tá à ń ṣe tá à ń gbọ́ ká fi ṣe wà wò tó àwọ̀ wa gbìyànjú láti máa lò torí pé tó máa ti ní ṣe wà wọ́n sọ ló kọ ó kọ tí bàbá àtìyá rẹ̀ ọ̀sọ́ wọ́n sọ nítorí fún olè ẹlẹ́kẹta nínú tá a fi já ẹ̀mí wa lógun jama òun náà ni pé dáadáa tá a ti máa yẹn táwa ṣe fi ń ṣe wà hù ad-da'watu ilayhi ká máa pa àwọn èèyàn lọ sídìí rẹ̀ wa illa kana min alladhina yaktumuna ma anzala Allah téèyàn bá kọ̀ láti pèèyàn lọ sídìí òdodo dẹ́yìn ti mà dẹ́yìn náà ń lóyún tẹ́ẹ̀ bá ti pèèyàn lọ sídìí rẹ̀ ẹ ti bọ́ sábẹ́ àwọn ẹni tí ń gbé ntọ́lọ́ ń pamọ́ tọ́nà wọn bá sì ti tẹ̀lé rí ìyà fún wa yẹnni pé òdodo tẹ́yìn bá ti ma kò tó wípé ẹ̀ ma ẹ̀ sì fi ń ṣe wà hù láì jẹ́ pé ẹ tún pẹ̀lú mi ẹ̀yin náà tún pẹ̀lú mi torí pé ẹlòmíì kan ni wọ́n pè tọ́lọ̀ fi ní kó orí ọ̀kárì tiẹ̀ lónìí ẹlòmíì tí wọ́n pè tó fi kárì tiẹ̀ ń bóyá bàbá bàbá rẹ̀ ni bàbá bàbá rẹ̀ lẹ́nìkan pè kí èsè mùsùlùmí ló ń gba islam inú islam ti kárì bàbá rẹ̀ ló ṣe dórí tiẹ̀ náà lónìí tí wọn náà bá wá pẹ́ nìkan kan sọmọ yìí pé islam yìí ò tún ní lọ bẹ́ẹ̀ lómi torí ẹ ló ṣe jẹ́ ọ̀ràn àyàn wípé ńgbà tí wọ́n ti mọ òdodo tó ń ṣe gbòdodo yẹn ṣe wà o ó ti pẹ̀lú omi ìsìdì rẹ̀ kí ló dé tẹ́nu máa ti mùsùlùmí láti pé káfíìrì kọ́ wa di mùsùlùmí tí káfíìrì ti láyà burúkú láti pé wọ́n kókó di kèfèrí kí ló dé jẹjẹjẹjẹ lẹtìlẹkùnlé wọ́n sì wáá bá yín pé dandan àfi kẹ́ gba Jésù ẹ̀yin ò sì pẹ́ nìkan rí wípé kọ́ gba Islam ẹnu ọmọ tì í lórí pé ẹ̀ma kankan pa Islam nítorí ọ̀la máa ń pa rẹ̀ bó ló ti fẹ́ polongo rẹ̀ nítí wọ́n gan ọ̀mọ́ ń pa rẹ̀ bó ló ti fẹ́ polongo rẹ̀ tó máa dọ̀ jókòó ní ìsinmi kọ́ máa ṣàlàyé Islam tó ọmọ kọ́ máa pẹ́ bọ́yá káfí ìjókòó sígbà mi káfí ìjókòó sígbà mi kò ní padà wá mọ̀ kí ló dé tẹ̀yàn ọ̀láyà láti pẹ́ni tí èsè mùsùlùmí tẹ́ni tí èsè mùsùlùmí ó sì máa pẹ̀yìn sídìí ẹ̀sìn tiẹ̀ débi pé yóò tún máa dìjà ìpè tẹ́ bá tún wá sílé yìí omi gbóná la dà lẹ́yìn lórí tẹ́ bá tún wá sílé yìí kódà yóò dìjà yóò dà pa kí ló dé táwọn láyà láti pè yín kíkẹ́ wá wọná rọrùn ẹ̀yin ò láyà láti pa wọn kó wá wà àlùjánnà ní rọrùn wàlà hàwùlà wàlà kúwwata ìllà billah tó bá ṣe é pé èmi máa ń pèpè bí mo máa ń pèpè pé ẹ wá sí Islam ìwọ máa ń pèpè pé ẹ wá sí Islam ó dájú bá a máa rí nínú àwọn ẹrú Ọlọ́run àwọn ẹni tí wọ́n máa gba Islam níbi iṣẹ́ rẹ nínú ilé rẹ níbi gbogbo tó bá wà ọ̀dájúpá rẹ̀ ń jẹ́ ọmọ gba Islam kọ̀ọ̀tẹ̀ ìdìgbà tó máa ń fún ọ lówó oṣù ọ̀kan sọ pé a ti tán láti máa ṣe bẹ́ẹ̀ bọ́tí èlò lẹ́ẹ̀ma sọ fún wa lóṣù ọlọ́run bá ní ọ̀sán fún ọ ọlọ́run bá ní ọ̀sán fún ọ ọlọ́run yá ayọ̀ alladhina amanu hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ọlọ́wọ́n bá ní ó sọ fún ẹ kìí sí èèyàn òwò tá a bá ti bọ́ lọ́wọ́ bá dapọ̀ èèyàn kìí ṣòfò níbẹ̀ torí délé ọ̀dọ̀ wọ̀ wá òdodo tá a mọ̀ ká máa sọ́fẹ́ lomi o ká máa sọ́fẹ́ lomi tá a máa ti ń sọ́fẹ́ lomi ọgbọ́ kọ̀ gbọ́ kìí ṣe tiyín tiyín kàn kẹ́ sọ tẹ̀ bá ti sọ pẹ̀lú ògbọ́ ọlọ́ọ̀ ẹ̀rẹ̀ ń tọ́lọ̀ wọn bá nílò níta sọ fún yẹn yóò máa lu agolé tirẹ̀ ni yóò máa lu agolé tirẹ̀ wọ́n ní àfi ká ṣe islam tá a bá kọ̀ láti ṣe islam èèyàn ọ̀mọ̀ ní sórí rẹ̀ èmi sì fẹ́ sórí rẹ̀ báyìí ó lè di ti yóò máa rán láràn tó rán tí ó fi máa wádìí kí ni jẹ́ islam náà gà kí ni jẹ́ islam náà gà lẹ́bàá rí tó múra rẹ̀ wá pò fẹ́ di mùsùlùmí torí ẹ̀ iṣẹ́ ńlá ni o pẹ̀sẹ̀ ìdìgbà tó bá kí ó rẹpẹtẹ pẹ̀sẹ̀ ìdìgbà tó bá kí ó rẹpẹtẹ ntí wọn mọ yẹn wọn náà sọ fẹ́ lónìí tó bá ti sọ fẹ́ lónìí Ọlọ́run ọbọ lu ẹni tó bá fẹ́ pẹ̀lú ntọ sọ. nǹkan kẹrin nínú tó a fi máa ja ẹ̀mí wa lógun òun náà ni ọsọbùrù ala mashaqqi da'wa ká máa ṣe sùúrù lórí wàhálà ìpọ́njú tí ń bẹ nínú pípèpè lọ sí díẹ̀ sìn ọlọ wàhálà ń bẹ ìdààmú ń bẹ ìpọ́njú ń bẹ nítorí pé ẹni tó fẹ́ pè kọ́ pàǹtí ń ṣètì kọ́ máa ṣe tí ò ṣe wàláhì kọ̀rọ̀ ọ̀nà. ìdínú lọ́fi jẹ́ pé tẹ́yìn máa ń pèpè lọ sí díẹ̀ sí ọlọ́run ọlọ́run ọba lẹ bá dòwò pọ̀ ẹ má ṣe retí lọ́dọ̀ ẹnìkan wípé ní tẹ́ ń sọ yẹn yóò dùn má yóò ṣe dùn má ẹni tó ń sọ fún pé ní tó ń ṣe yóò dá èyí tó dá lọ pàtì èyí tó ń ṣe ọ̀dá èyí tó dá lọ pàtì èyí tó dájú ni pé irú wọn wọn ò ní fẹ́ràn rẹ̀ èyí tó dájú ni pé irú wọn ní tó ń sọ ò ní dùn má wọn torí rẹ̀ ọ̀sọ́bùrú àlẹ́ mẹ̀ṣáàkì dàwà wá sí sùúrù lórí ìṣòro tí ń bẹ nídìí pípèpè lọ sídìí ẹ̀sìn ọlọ. wọ́n yẹ sàhámàlú dhalika kullahu lillah wá sí sàfaradà fún gbogbo nira eléyìí tó lè bá pàdé mbẹ wọ́n sọ olùkọ́ eléyìí tó yàtọ̀ sí èsì bàbá rẹ sọ wọ́n máa pè ọ́ pẹ̀lú ìròyìn eléyìí tó yàtọ̀ sí èyí tó ṣe ikọ́ dára wọ́n bọ̀ jẹ́ wọ́n bọ̀ jẹ́ débi pé ìyàwó fẹ́ sákò lọ́dọ̀ rẹ̀ wọ́n bọ̀ jẹ́ débi pé àwọn ọmọ òní fẹ́ gbé má nítorí kíni wọ́n sọ fún wọn pé tí wọ́n ti ọ̀dà dáadáa ni wọ́n pati torí ẹ bẹ́ẹ̀ náà làwọn ànábì ọlọ ànábì kan ò sí tó pè yàn lọ síbi dáadáa táwọn èèyàn wa tẹ́wọ́ pàdé kán tẹ́wọ́ gbà tí wọ́n fòdòdó tí wọ́n fi pàdé rẹ̀ kò sí ànábì náà àwọn èèyàn mú wọn lọ́tàá ni nítorí pé ní sọ fún wọn kí wọ́n ṣe kọ̀ bá wọn lára mu eléyìí táwọn ń ṣe tí wọ́n ní kí wọ́n pàtì kò tẹ́ wọn lọ́rùn láti pàtì. Al-Imam Ibn al-Qayyim oníṣẹ́yìn bá fi lè ṣe nǹkan mẹ́rin yìí báyìí èèyàn jẹ́ ọ̀kan nínú àwọn rabbaniyyin èèyàn ti wá ìmà nípa ojú ọ̀nà mà èèyàn sì fi ń ṣèwà hù èèyàn sì ń pépè lọ sí díẹ̀ èèyàn wá ń ṣe sùúrù lórí ìnira eléyìí tó lè báyàn nídìí à ń pèpè lọ sí díẹ̀ sìn ọlọ́run ó ti di ọ̀kan nínú àwọn ẹni ọlọ́ọ̀ni yẹn o nítorí pé as-salafu mujmi'una ala anna al-'alima la yakunu rabbaniyan hatta ya'rifa al-haqqa wa ya'mala bihi wa yu'allimahu àwọn aṣíwájú wa rere ó lẹ́nu wọn kò lórí pé olùmọ̀kan kò ní í jẹ́ olùmọ̀ tọ́jẹ́ ni ọlọ́run ṣáájú kó tó nímọ̀ nípa kíní jódodo kó sì máa fi òdodo yẹn kó máa fi ṣèwà hù kó ló sì máa pèpè lọ sídìí rẹ̀ nǹkan mẹ́ta yìí tí o bá ti pè sí yàn lára èèyàn ò lè jẹ́ kí ni rabbaniyan kò lè jẹ́ ni ọlọ́run nídìí màtó ni. eléyìí òun náà ni bá ti ṣe já ẹ̀mí wa lógun eléyìí jẹ́ jihadun naf jíjà ẹ̀mí lógun ó túmọ̀ sí pé ọ̀nà tá a gbà láti jagun yìí kò bùkátà àdá kò bùkátà àbọn kò sì bùkátà àdá kò bùkátà àkàrà olóró rárá nítorí kan bùkátà òun náà ni pé báwo ló ti ṣe kó ẹ̀mí rẹ níjànú tí ó tó já kúrò níbi ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn tí wọn náà di ọ̀kan nínú ẹni tó darapọ̀ mọ́ àwọn ẹni tó ń jókòó lójoojúmọ́ láti wá gbọ́ nípa ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn Ọlọ́run fẹ̀ ju gbogbo bó ti ń pè lọ tó bá ń jókòó lójoojúmọ́ ojoojúmọ́ ló máa gbọ́ tuntun tó bá ń jókòó lójoojúmọ́ ojoojúmọ́ ló máa kẹ́kọ̀ọ́ tuntun eléyìí tó máa fi hẹ́n ipe tó mà nínú ẹ̀sìn ó kéré púpọ̀ sí tó ti mà. téèyàn bá ti ṣe bẹ́ẹ̀ ní gbogbo ìgbà lójoojúmọ́ eléyìí ọ̀ràn yẹn lọ́wọ́ láti máa gbọ́n ìmọ̀ kan láti máa gbanú kúrò lára rẹ̀ tí èèyàn máa ti ẹ maa ti n gba ìmọ̀kánú kúrò lára rẹ̀ ìmọ̀ ni ó máa dípò rẹ̀ fún ìmọ̀ ni ó máa dípò rẹ̀ fún yọ wá di ẹni tí ń sin alẹ́ ẹ̀dọ́ sí ìrọ̀ bọ́lá ń ti sọ nípa nabẹ muhammed sallallahu alayhi wa sallam qul hadhihi sabili ad'u ila allahi ala basiratin ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana min al-mushrikin aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصية الله للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله الإمام ابن القيم رحمه الله تعالى ń bá wa sọ̀rọ̀ nípa oríṣi ìpele ọ̀nà mẹ́rin eléyìí tí jihad tó pín sí nínú ẹ̀sìn Islam àti sàlàyé ìpele alákọ̀ọ́kọ́ síwájú eléyìí tó pè ní jihad nafs jíjà ẹ̀mí ara ẹni lógun ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ni jihad shaitan jíjà shaitan lógun nítorí pé shaitan tẹ́ rí yẹn inna الشيطان لكم عدو فاتخذوه عدوا شيطان ṣaitan ọ̀tá wa ló jẹ́ o ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí wa ká mú lọ́tà gbogbo ẹni tó bá fi lè lọ sọ̀rọ̀ alẹ̀ tó sọ̀rọ̀ alẹ̀ fún aṣẹ́tọ́n tí ò fura ma kọ́tà òun ni ní ọ̀tà tó dájú ó dájú pé ọba tiẹ̀ jẹ́ korongodo ni ọlọ́run ọba kọ́ má jẹ́ kéṣù kórè tó a bàjẹ́ aṣẹ́tọ́n tẹ́rí yẹn ó ti lérí léka níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ikú wọn máa gba wájú wa bá tiwa òun sì máa gbẹ̀yìn wá bá tiwa jẹ́ ọ̀tún àti òsì wa wọn ò ní fi wá sílẹ̀ wala tajidu aktharahum shakirin àwọn ẹni tó pọ̀ jù nínú wa wọ ọlọ́run ò ní rí wọn lẹ́ni tí ò máa tí ò máa sìn wọ ọlọ́run ọba ẹ sì ti rí bẹ́ẹ̀ wípé ẹni tó pọ̀ jù nínú àwọn ẹrú ọlọ́run lónìí wọn kì í sin lọ ẹni tó pọ̀ nínú àwọn ẹrú ọlọ́run ọba lónìí ọ̀tá ọlọ́run ọba ni wọn nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa gan sọ ó ní wa qalilun min ibadiyash shakur àwọn ètò kéré púpọ̀ nínú àwọn ẹrú mi làwọn ẹni tó máa ń sìn mí ọlọ́run ọba wa torí ẹ ọ̀ràn yẹn ni ká ogun taa a jẹ ṣetán òun náà bùkátà ká lọ kó ma àtàdá kò bùkátà ká lọ wá àwọn àkàrà olóró àbá àwọn táǹkì àbá àwọn ogun rárárárárá o ogun tá a bá ṣetán ìjà ìpele méjì ni ìpele méjì ni gẹ́gẹ́ bí tó ṣe sọ ó ní jihaduhu ala máa yẹlọkẹ mìíràn ṣubuhat á jẹ ṣetọ́ni lógun nípa àti móríbọ́ nínú tí ṣetọ́n tí ó máa dà sí wa ní ọkàn tí ó máa fi dà wá láàmú ní gbogbo wa láwọn nǹkan ìṣújú yóò máa da àwọn nǹkan ìṣújú yóò máa dàlù wá ní gbogbo wa ó lè máa pé ṣebí bàbá tiẹ̀ òun náà ló bí ọ ṣebí bàbá bàbá tiẹ̀ òun náà ló bí bàbá rẹ bàbá bàbá bàbá rẹ òun ló bí bàbá bàbá rẹ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá rẹ̀ yóò máa ti bẹ́ẹ̀ ókè ọlọ́wọ́n ọba ó ti ṣe wáá jẹ́ kí ló síwájú òun kí ló síwájú òun tó fi jẹ́ pé òun ń bẹ nǹkan kó òun máa bẹ àbí wọn náà rò ni tí ọlọ́run sì ọ ṣetán yóò mọ wá gbogbo oríṣiríṣi ọ̀nà bẹ́ẹ̀ wípé torí pé gbogbo nǹkan ò lè wà kọ́mọ́ níbẹ̀rẹ̀ bóòlù ọlọ́run ti wá wà tó jẹ́ pé ìjẹ́ni àkọ́kọ́ tiẹ̀ kò níbẹ̀rẹ̀ ìjẹ́ni ìgbẹ̀yìn rẹ̀ kò ha irú nǹkan wo nu yóò sọ gbogbo ẹ̀sẹ̀ orí lóríṣiríṣi lẹ́yìn náà wa ọwọ́ ó ní ọlọ́run lọ tí wọ́n gba eléyìí gbọ́ tó mọ̀ pàlà ni wọ́n ń pa fún ọ ni ẹ bóun ta ní jẹ́ náà bóòlù ti má alukur'ani gan wa ìwọ òrónú pa rẹ ni ó lè já àlọ́fà ó mà lè má so dòdò ń bẹ̀ lẹ́yìn náà wọ́n ní kẹ́ ẹ dúró wọ́n ní kẹ́ ẹ tẹ̀ wọ́n ní kẹ́ ẹ forí kalẹ̀ fún tẹ́ẹ̀rì tí wọ́n náà ronú pé kọ́mọ́ lọ jẹ́ pé ìsìláàmù yé so dòdò gbogbo ẹ̀ náà máa dà sí yín lọ́kàn lóríṣiríṣi lóríṣiríṣi láwọn nǹkan sójú lóríṣiríṣi yóò máa dà yín lọ́kàn tó báwo lẹ́ jalógun ẹ jalógun nípa àwọn nǹkan sójú tí máa ń dà yín lọ́kàn bẹ́lẹ̀ yaqin nǹkan àjà tí jẹ́ àmàdájú ẹ wàá lè rí àmọ̀dájú yìí láì jẹ́ pé ẹ wá mà bí ẹ bá wá mà ilẹ̀ yẹn ọmọ ike gbogbo etí àṣẹ pọ́ọ̀n kò sí bó ti ṣe lè lágbára tó kò sí bó ti ṣe lè lágbára tó tó ṣe pé àwọn olódodo àwọn onímọ̀ òdodo wọn ò ní fi àlòkù ọ̀bẹ gé dànù torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé à ń bùkátà láti wá ìmà ẹ lè já àṣẹ pọ́ọ̀nì lógun o nípa àwọn nǹkan àṣújú eléyìí tí wọ́n máa dàlù yín tí ó fi fẹ́ bẹ́ẹ̀ sí yín jẹ tí fi fẹ́ sọ yín di kẹfẹ́ lílẹ́yìn ìgbà tẹ́ ti jẹ́ mọ́mì yín àyàfi kẹ́ ẹ ní ìmọ̀ àmọ̀dájú. torí ẹ̀ al-imam al-khatib al-baghdadi rahimahullah nínú tírà àwọn al-faqih wal-mutafaqqih wọ́n ròyìn fún wa iwájú lọ eléyìí ti ń bẹ láàrin silọ́n silọ́n pẹ̀lú orí gbàǹdùkú àti àwọn onímọ̀ ìyàtọ̀ ti ń bẹ láàrin wọn. ó ní àṣepọ́n ó wárí ní àwòrán èèyàn ó wá wọnú mọ́ṣáláṣí ní ìgbà tó wọnú mọ́ṣáláṣí ó pé àwọn èèyàn jókòó ní ìpele méjì àwọn kan jókòó níwájú ẹnìkan tó ṣe pé sílọ̀n sílọ̀n ni òun ọ̀ máa ń kankan tó kọ́ máa pè tán fáwọn èèyàn lọ àwọn èèyàn ti jókòó níwájú ẹlòmíì tó yẹ pé olùmọ̀ lòun òun kọ́ wọn nípa ọlọ́run sọ anabi sallallahu alayhi wa alihi wa sallam sọ ṣètọ́ni wá fẹ́ fi hàn àwọn ọmọlẹ́yìn rẹ̀ tá làwọn lè rí mú nínú àwọn méjèèjì ọlọ́ba ẹni tó jẹ́ sílọ̀n sílọ̀n tí ò ní ju àlọ́ lọ ọlọ́ba ó ní ìjọ rọrùn fọlọ́run ọba wa bí sọ rọrùn fọlọ́run gbogbo bí láyé ti ṣe pọ̀ tó àwọn nǹkan ńláńláńláńláńláńlá ti ń bẹ́ẹ̀ pé kọ́lọ̀ wọn bá wá kó gbogbo ẹ̀ pọ̀ kó kó gbogbo ẹ̀ jọ kó kó dà sínú kòròǹfò sáná tó ṣèṣì kọ́lọ̀ wọn pa gbogbo ilé ayé pọ̀ bó ṣe pọ̀ tó kó dà gbogbo ẹ̀ sínú kòròǹfò sáná kó sì gbà sílọ̀n sílọ̀n yẹn ni kí lọ́n sọ àní kọ́lọ̀ wọn bó kó gbogbo nǹkan jọ kó dà sínú kòròǹfò sáná tí yóò gbà olórí rẹ ló dàrú orí rẹ lọ dàrú sọmọ àká rẹ gan lásán tí kòròǹfò sáná lè gbà láti wá pé gbogbo ilé ayé ó ní ẹsẹ o ẹsẹ bàbá ṣètọ́nù kú òun wájú ẹ̀ ṣètọ́nù lọ síwájú olùmọ̀ọ́yé ó sì kó àwọn ọmọ rẹ̀ lẹ́yìn ó sọ fún olùmọ̀ náà pé ǹjọ́ wa ṣe é ṣe fọlọ̀ pé gbogbo ti ń bẹnu ilé ayé bó ti ṣe pọ̀ tó bó ti ṣe tóbi tó tọ́lọ̀ wọn bá lè kó gbogbo ẹ̀jọ́ kó dà sínú kòròǹfò sáná kó sì gbà olùmọ̀ ni dáadáa kódà bó bá tún kéré ju kòròǹfò sáná lọ ọlọ́run nítorí pé Ọlọ́run sọ pé innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àti àwọn Ọlọ́run fún gbogbo tá a bá fẹ́ kó ṣẹ kó ju ṣẹ kó sì ṣẹ lọ. torí ẹ walaysa Allahi bi mustankarin an yajma'a al-'alama fi wahidin kò sí tó sọ̀rọ̀ fọlọ́n o láti kó gbogbo ilé ayé jọ sínú kòròǹfò tánà subhanallah ṣètọ́nù ní sẹ́ẹ̀rì báyìí ìyàtọ̀ tó wà láàrin kánímà orí gbanduku lásán ni wọ́n fi ń sin náà ìdí nu tó fi jẹ́ pé àṣetọ́nù rí ọ̀pọ̀lọpọ̀ mú gidigidi lórúkọ ọpẹ́lẹ́sìn lòun tí ò sì ní mọ̀ pẹ́sìn lásán lòun ṣe ìdí ni tó fi jẹ́ pé kàkà kí wọ́n farabalẹ̀ wá ìmọ̀ kí wọ́n lè bá sin náà bọ́lá wọn bá ti fẹ́ fẹ́ wọ́n gbà pé káwọn jókòó síbi káwọn kàn pa àwọn ṣe díkìrì ó ti tó àwọn kò sí táwọn fẹ́ fi mà ṣe ìmọ̀ akínni kí làwọn fẹ́ fi mà ṣe lẹ́nu ẹ iná nìmọ̀ jẹ́ mà akínni torí ẹ ẹ rẹ lomi lọ́kàn kó tẹ̀síwá fọ́rùn ni ó ti wọ pé òun ti dé gbogbo kù òun ti wà sọ́la ó ti tó kò ní wá ìmọ̀ kò ní kọ́ máa kankan nípa ẹ̀sìn ọlọ kọ́ máa kankan nípa ẹ̀sìn ọlọ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn di ọlọ́ọ̀bà bí yẹ́ di ṣẹ̀tàn ó di nkiri lọ́wọ́ àṣetàn tẹ́kẹ́ ṣetán ọmọ yìí wọn bá ti fẹ́ ìdí inú jáde gbọ́ tẹ́lẹ̀ kan sọ pé lálẹ́ àná èmi àti màlẹ́kà mi káyì lájọ ti pàdé ẹ gbọ́ dídìn wọ́n àti màlẹ́kà mi káyì lẹ́jọ́ ti pàdé kọ́dà lómi lè sọ pé ẹ kọ́dà àwọn ńlá dín pẹ̀lú ọlọ́run pé ìjọ táwọn ṣe pàdé wọ́n ẹ́ kí ló ń bọ́ lọ́n pè torí kò lè yani lẹ́nu tó do bá ti pọ̀ àwọn sọkúsọ ọmọ pọ̀ náà ni ìdí náà tó fi jẹ́ pé ṣètọ́n ó rí ọ̀pọ̀lọpọ̀ nu wọn mú tẹ́ ẹ̀ bá ti ka ìmọ̀ kún ṣètọ́n ó rí yín mú gbogbo àwọn kan sojú lóríṣiríṣiríṣiríṣi inú ó fi máa dà yín láàmú ìdí náà tó fi jẹ́ pé Abdulkadir Jailani tí ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀lé sáwọn pé wọn ní Qadiriyya ó jáde níjọ́ kan ó jáde lọ sẹ́yìn ìlú ní ìgbà tí Abdulkadir dé ẹ̀yìn ìlú ọba ìpè ìsìn kan bẹ̀rẹ̀ sí ní kórajọ ètí bẹ̀rẹ̀ sí ni kóra jọ ètí wọn ayé ara rẹ̀ láwòrán èèyàn ọwọ́ ajé èèyàn tó tóbi ọwọ́ à ń sọ fún Abdulkadir Jailani wípé wa Abdulkadir èmi ni olúwa ẹlẹ́dàá rẹ̀ mo sì ti ṣe gbogbo tí mo ti léwọ̀ fáwọn ẹrú mi mo ti lẹ́tọ̀ fún wọn ẹwọ nǹkan mẹ́ ṣùgbà Abdulkadir kí ló ń sọ ó ní ẹ̀xá àdúgbò wà ìwọ ọ̀tọ̀ ọlọ́run gbẹ́nu lọ lójijì bó ti sọ bẹ́ẹ̀ èmi yẹn ti pòórá àwọn tó wá tẹ̀lé Abdul wọn abilé rẹ̀ bóòlù ṣe máa pé ṣètọ́ nìyí ó lọ gbọ́ sọkúsọtọ̀ sọ ni wípé gbogbo tí mo ti ṣe léèwọ̀ fáwọn ẹrú mi mo ṣe lẹ́tọ̀ fún ọ tọ́lọ̀ náà ni ọ̀wà sọ̀bà ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún anabi Muhammad sallallahu alaihi wa sallam sẹ́mi tí wọ́n á tó pẹ̀sẹ̀ bàtà anabi lọ́lọ́run wa kò ṣe bẹ́ẹ̀ fún wọ̀gẹ́ kí ọmọ pọ́lọ̀ ọ̀tá yọ kí nǹkan kan rọ kiriká rẹ̀ ni ọlọ́run ọba rọ kiriká gbogbo nǹkan pẹ̀lú ìmọ̀ rẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan kan nínú tọ́lọ́run ọba dátọ̀ rọ kiriká ọlọ́run àbọ̀ ọ̀gbọ́n tọ́lọ́run sọ ni wasi'a kursiyyuhu as-samawati wal-ard ìtìsí àgọ́ ọlá rẹ̀ ìtìsí àgọ́ ọlọ́run ọba ọ̀fẹ́ ju gbogbo sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ báwo wá làgọ́ ọlọ́run ọba ti ṣe tó báwo wá ló ṣe rò pé nǹkan kan lè rọ kiriká ọlọ́run torí ẹ̀ tó ọmọ sọ pọ́lọ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ ń bì ọ sọ pé ń bẹ pẹ̀lú mi níbikíbi tí mo bá wà pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ rẹ̀ kì í ṣe pẹ̀lú pàápàá rẹ̀ torí ẹ̀ ìmọ̀ àmọ̀dájú ó la fi lè gbára wa lẹ̀ lọ́wọ́ gbogbo òtújú eléyìí tá a ṣe tán ni bá mú wa gbogbo òtújú tá a ṣe tán ni bá mú wa tá a bá ní mọ̀ àmọ̀dájú á máa rí yanjú nítorí pé àṣetán òun náà ti mọ̀ pé tí màá bá ń bẹ kò sí tó ń lè fìyàn sí àmọ́ واحدا متورعا أشد على الشيطان من ألف عابد ọ̀rọ̀ tí wọ́n kéléwu yẹn àwọn olùmọ̀ ni ó ní ìtumọ̀ tó dáa ó sì rí bẹ́ẹ̀ wọ́n ní olùmọ̀ ẹyọ kan ṣoṣo tó bá jẹ́ ẹni tí ń pààyọ̀ ọlọ́run ọba wa ó léwu ó sì lé lórí àṣetán ó ju ẹgbẹ̀rún ẹni tí ń forí gbàǹdùkú lásán sí lọ́nlọ́ torí ẹ̀ ọ̀dọ̀ wa wa pé ká wá ìmà ìmà àmàdájú àmàyéké òun la fi lè bọ́ lọ́wọ́ ọ̀túnjú ogun kejì táàjì àṣetán ọ̀nà ni jihaduhu ala daf'i ma yulqi min ash-shahawat àwọn nǹkan tí ṣetán ni wọ́n máa sì sí wa láwọn nǹkan tó jẹ́ nǹkan àfẹ́kùfẹ́ ọkàn ṣetán ni wọ́n máa sì sí ọ kò nífẹ̀ẹ́ zina yọ́ máa sì sí ọ kò nífẹ̀ẹ́ àwọn ànyálè yọ́ máa sì sí ọ kò nífẹ̀ẹ́ sí àti máa mutí yóò ti sí ọ ìṣe àti máa jalè yóò ti sí ọ ìṣe àti máa jẹ́wọ́ rìbá yóò ti sí ọ ìfẹ́ àti máa parọ́ yóò ti sí ọ ìfẹ́ àti máa kórìíra ọmọlàkejì yóò ti sí ọ gbogbo àwọn nǹkan burúkú burúkú yìí báyìí eléyìí ti máa bẹ náà kàn ṣètọ́ni náà ni máa ti sí yàn báwo láti ṣe bọ́ lọ́wọ́ eléyìí o ńṣe la lè bọ́ lọ́wọ́ rẹ pẹ̀lú sùúrù sórí ìsìn náà tó kí n ṣe èmi ò ní ṣe o sórí irọ́ tó kí n pa mi ní pa o sórí téèyàn tó ní kí n bàjẹ́ láéláé wàá ṣe sùúrù láti má tẹ̀lé ti àṣẹ ìpọ́n pẹ̀lú eléyìí tá a bá ti ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pàtó borí àṣepọ̀n ọlọ́run bá wa sọ nínú suratu sajda ó ní waja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru wa kanu bi ayatina yuqinun àmú àwọn kan nínú wọn aṣẹ wọn ní aṣíwájú wọn fi àwọn èèyàn mánà pẹ̀lú àṣẹ àwọn ọlọ́run ọba wa ìdí tí wọ́n fi jẹ́ aṣíwájú tó ń fi èèyàn mánà òun náà ni sùúrù tí wọ́n ṣe yìí wọ́n ṣe sùúrù láti bọ́ lọ́wọ́ ọ̀fẹ́kùfẹ́ ọkàn eléyìí tá ṣètọ́ ni máa fi jáyàn lógun. bákan náà wa kanu bi ayatina yuqinun àti nítorí àmọ̀dájú tí wọ́n ní nípa àwọn ayọ̀ ọlọ́run ọba wa nítorí pé àwọn nǹkan àtúntú tí ṣètọ́ ni máa sọ síyàn lọ́kàn tí máa fi bá tèèyàn jẹ́ àmọ̀dájú lèèyàn lè fìyàn jẹ́ ẹ̀ ọlọ́run tọ́ka sí nǹkan méjèèjì pé lèèyàn lè fi borí aṣ ọlọ́run ọba nínú mẹ́rin eléyìí tí Ibn al-Qayyim tó pè ní oríṣi jihad ní ìparí apàkíyèsí ara wọn lọ sí di pé lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa àwa ti mà ipò ọlọ́wọ́n bá ṣàánú wa lẹ́yìn ìgbà tá nàbí sallallahu alayhi wa sallam tó ṣe hijira sí Madina ọba pé àwọn ará Madina ní ọjọ́ méjì tí máa fi ṣe ayẹyẹ tí máa fi tí ń pè lọ́jọ́ ọdún ànábì wọn o wípé Ọlọ́run ti fọjọ́ méjì mí ìjà àárọ̀ wọn àwọn ọjọ́ méjì yìí sì lóore fún yín jù wọn lọ ó lóore fún yín jù àwọn ìtẹ̀ǹsẹ̀ tẹ́lẹ̀ lọ àwọn ọjọ́ méjèèjì náà ni ọjọ́ ọdún léyà àti ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ àwa mùsùlùmí látijọ́ yìí láti mà yí pé ọjọ́ ọdún méjì yìí ní ń bẹ fún wa ó tún wá wá nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ pànàbí wa alayhi wa sallam ó fi yé wa a ní ọjọ́ ọdún léya a ní ọjọ́ ọdún túnú àwẹ̀ gẹ́gẹ́ bá tún ṣe ní ọjọ ọdún ti à torí ọjọ à ọdún ni o ìdí nìyí tí mùsùlùmí fi ń wọ tìsàlẹ̀ àpàtì lọ́jọ́ yìí tí wọ́n fi tó dá sára tí sì tètè dé nítorí kí wọ ìwé àwọn ọdún à bí ọdún náà ti ọdún bí ọdún nǹkan tí ọlọ́wọ́n bá ṣe lófin fún wa ní ká jẹ́ ká dunnú sí o ìtọ́lọ́wọ́n ọba tó ṣe nílànà fún wa ní ká jẹ́ kí agbárùkù tì o eléyìí tí kì í bá ṣe tiwa mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe o nítorí pé ẹni tó bá máa máa tó fi ìsìláàmù sílẹ̀ tó jẹ́ pé tó yàtọ̀ sí ìsìláàmù ní í ṣe ohun tó dájú ni pọ́n fúnra ara rẹ̀ ó ti ṣẹ̀ṣà pọ́n ọ̀fẹ́ wà lìjànà ọlọ́wọ́n ọba kọ́ má ṣàwà lọ́ máa ná torí de eléyìí mùsùlùmí kì í bá kèfèrí sọdún o ẹ̀gbọ́n tọ́lọ́wọ́n ọba sọ ni oni walladhina la yashhaduna az-zur àwọn mùmínì nínú ìròyìn wa ó ní pé wọn kì í bá wọn kèfèrí kópa nínú ọdún wa eléyìí jẹ́ tafsir táwọn olùmọ̀sọ nípa àyà yìí wípé wọn kì í bá wọn kèfèrí kópa nínú ọdún wa kí ló wá sí wọ tó fi jẹ́ pé wọn náà rí wúrẹ́ ọlẹ́nsọdún kírísímàsì ìwọ náà ra àgbò ẹlòmíì tẹ ra màálù ní ọjọ́ àná aṣọ tí ẹlòmíì ọ̀wọ̀rí lọ́wọ́ mùsùlùmí sì ni wàlà hàwùlà wàlà kúwọ́tà ìlàbìlà àwọn àwọn àárí wípé kí ló dé kí sọjọ́ júmọ̀ àlà náà kí ló dé tó wá gbẹ́wò yìí wọ̀ báyìí ó ní ọdún gbogbo àwọn jọ ni gbogbo ẹ̀yin mélòó gbogbo ẹ̀yin mélòó torí di eléyìí ó ṣe wá láàánú lọ́dọ̀ àwọn Yorùbá wípé ọ̀pọ̀lọpọ̀ nu wọn ti ń ṣe Islam tìtìjú tìtìjú wọn fi ń ṣe Islam wọn sì ń bá wọn ṣe kèfèrí tìdùnnú tìdùnnú ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ wọ iná ní rọrùn wọn fẹ́ wọ iná ní rọrùn Islam kìí ṣẹ̀sìn súkẹ́súkẹ́ kìí ṣẹ̀sìn pé ẹjẹ́ abá wọn ṣe tọ́ba ṣe díẹ̀ ká tún ṣe míì àyàfi téèyàn bá fẹ́ wọ náà rọrùn torí de eléyìí ọdún mùsùlùmí ni mùsùlùmí máa ṣe ọdún kèfèrí mùsùlùmí kì í bá wọn kópa ń bẹ òfin Ọlọ́run ọba lélẹ́yìí eléyìí tí ò ṣe takò torí de eléyìí báyìí haram ẹni kí mùsùlùmí ọba kèfèrí kópa nínú ọdún rẹ̀ torí ẹ láti sọ wípé nírú ọjọ́ àná àti irú ọjọ́ òní kálukọ gba abisẹ rẹ lọ má jókòó kalẹ̀ o pété torí wọn lè mú àwọn akíọ kí ló ṣe ọ kí ló ṣe ọ tó wọn akíọ kí ló ń ṣe tí ìbéèrè wa ń wá lọ́pọ̀lọpọ̀ nípa pé ẹni tí kìí ṣe mùsùlùmí tó ń sọdún tó bá fi lè mọ àwọn lẹ́bùn sáwọn lè gbà àbáwọn ò tiẹ̀ gbọ́dọ̀ gbà rárá àlàyé rẹ̀ ní pé tó bá ṣe pé ẹni tó gbẹ́bùn wa fún ẹ ó ti ń ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀ wípé ìbùnra ẹni lẹ́bùn ó ti máa ń wáyé láàrin ìwọ àti òun ṣáájú kó tó dàsìkò ọdún ọdún wọn ìbùnra ẹni lẹ́bùn ti máa wáyé láàrin yín tó wá bùn ọ lẹ́bùn eléyìí tí kò yàtọ̀ sírò ètí tí máa bùn ọ tẹ́lẹ̀ ṣáájú kó tó dijọ́ ọdún wọn tọ́wọ́ abọ̀ onírú rẹ̀ lọ́jọ́ ọdún islam ní kò sí tó burú pé kó gbà kò sí tó burú pé kó gbà àtàkìyèsí pé tó bùn wa kò yàtọ̀ sí irun títí máa bùn wa tẹ́lẹ̀ táwa náà sì máa bùn torí wọ́n gbọ́dọ̀ sọ́ra rẹ di ẹ̀bùn mi èmi ò ní bùn yín tí wọ́n bá bùn wọn náà bùn wa tó bá jẹ́ pé ẹ̀ ti máa jọ bùnra yín lẹ́bùn tẹ́lẹ̀ irun tó wá bùn ọkọ̀ yàtọ̀ sí irun títí máa bùn ọ tẹ́lẹ̀ kò burú kó gbà bákan náà

wọ́n máa ń gba ẹ̀bùn lọ́wọ́ kèfèrí tó bá jẹ́ pé wọ́n ń sọdún wọn ṣùgbọ́n wọn kì í gba ẹran tí wọ́n bá dú nítorí ọdún wọn nítorí pé wọ́n abẹ́ wọ́n máa uhilla bihi li ghayri llah gbogbo ẹran tí wọ́n pa láti ṣàgbéga fún nǹkan mìíràn yàtọ̀ sí Allah kò yẹ kí mùsùlùmí ó jẹ tẹ̀wọ̀n kan pa ẹran yẹn nítorí ọdún tiwọn ni ó gbọ́dọ̀ jẹ kẹ́ẹ́ bí ẹran tẹ́yìn náà pa nítorí mọ̀lúdì ni mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ nítorí pé a ti ṣàgbéga nǹkan mìíràn yàtọ̀ sí tọ́lọ́ọ̀ni ànábì kọ́ ló ní kẹ́ máa ṣe mọ́lì so bẹ́ẹ̀ náà ni torí ẹ̀rí pé islam balance ni torí ẹ̀ ẹran tí wọ́n pa láti ṣàgbéga fún kan mi tó yàtọ̀ sọ́nà à gbọ́dọ̀ jẹ́ ok wọ́n wá ní ìrẹsì yìí o omi ọbẹ̀ ẹran táwọn pa ni ṣùgbọ́n àwọn ọba yín fẹ́ràn sí i ìgbà táwọn ti mọ̀ pé ẹ̀ní ṣe kíni ẹ̀ní jẹran gẹ́gẹ́ bí ẹ pé apá nítorí ọdún àwọn so àwa àwa ní tún jẹ náà nítorí pé omi ọbẹ̀ ẹran ń kọ́ ẹran náà ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù abẹ́lẹ́ wọn bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó túbọ̀ ṣe ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún ẹ̀sìn Islam kó túbọ̀ ṣe àgbéga fún sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam kó paná adẹ́bọ̀ rẹ̀ káwọn arántí pé ọ̀nbẹ nínú tọ́lọ́ máa fi ṣàánú èèyàn tó fi máa ń gbàdúrà rẹ̀ ní gbogbo ìgbà tó bá ṣàdúrà pé kéèyàn kọ́kọ́ ṣe àfọ̀lẹ́ fanabi sallallahu alayhi wa sallam ó sì tún parí àdúrà rẹ̀ pẹ̀lú ṣíṣe àfọ̀lẹ́ fanabi sallallahu alayhi wa sallam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 ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم يا ربنا قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم عليك بالمخربين القتل في نيجيريا اللهم عليك بالمخربين المفسدين القتل في نيجيريا اللهم عليك بهم فإنهم لا يعجزونك اللهم خذهم أخذ عزيز مقتدر واجعلهم عبرة لمن يعتبر اللهم أحصهم عددا واقتلهم بددا ولا تغادر منهم أحدا اللهم ول علينا خيارنا في نيجيريا اللهم ول علينا خيارنا في نيجيريا اللهم ول علينا خيارنا في نيجيريا ولا تول علينا شرارنا يا ربنا يا ربنا لا تول علينا شرارنا ربنا لا تول علينا شرارنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم